alákọ̀ọ́kọ́. Ẹ̀sìn ìgboro bá wà pé àkàárẹ̀ wọ́n ní sẹ́fẹ̀ rọ̀ láti mọ̀ta tó wà ní. Báyìí ṣé ìjọba bá ti bẹ̀rẹ̀ ẹ̀rọ náà. Báyìí ṣe lóòótọ́ gẹ́gẹ́rẹ́ kù yóò di èsì. Wọ́n jẹ́ ìdí ìpè tó wá ní àbí òwá báyìí. So ويقول المستغفرون ويصلون ويغفر لهم àwọn ọmọ wọ̀nyí ó lè pé àkáǹtì àná náà wájú àwọn fáìlì tó tẹ èdè sọpọ́nà kò yanjú ẹ̀ láyé ọ̀nà máa kánṣu eré yìí. ذاته تخرج أنه يشاء So, yau da rubati yanzu an ya kuna gidan zakiri ina jama wasu يروى من أهل البصرة نعم يملك قلة يقظة وقلة التنبه قلة يقظة وقلة تنبه الإمام النووي رحمه الله وقال يحيى الغرب وقال يحيى الغرب يحيى النيل طويل Ọlọ́run ní kọ́mọ́ sí àgbẹ̀ àwọn ènìyàn tẹ̀lé nìkan ní lè pa ọmọ sí ṣe àfẹ́sọ̀rọ̀. Bí ẹ bá ní ilé ọ̀rọ̀ tó fẹ́ fẹ́ tó fẹ́ràn rẹ̀. tó bá fọ́nà táìmù pé ah, ẹ̀rọ ẹ̀pẹ̀ mi ní ẹ̀pẹ̀ mi níbi eré. tó sọ pé kò ẹ bẹ́ẹ̀. àbí ẹ̀sìn kan nípa ìgbà wà láì wúwo ọ̀rọ̀. Aláàmù fẹ́ ọ̀sẹ̀ ìgbà tó bẹ̀rẹ̀ tó mẹ́rin. ìfẹ́ ni wọ́n ti lórí ìfẹ́ gangan ìdá. Olúwa ọba Adéyọ̀ Sùpàlù ọba wá sí Kọ́lẹ́ṣọ́lá ni ọ̀gbọ́n. Àdúrà ọmọ sọ̀kalẹ̀ lọ́kàn. Owó sọ̀rọ̀ náà. Man, Ubay Musa umun èmi aláwọ̀ ọ̀gbọ̀n ọ̀gbọ̀n ni wọ́n á gbọ́n tó lé káàkiri ní yẹ̀rẹ́ kùláwọ̀ ìṣẹ̀lẹ̀ ọ̀rẹ́ ó bọ́ tó mọ̀ lọ́sí náà wọ́n tó lè yàn án tó wà tó ń dọ̀ fà ń pé عيسى عليه الصلاة والسلام قال رب هب لي لدنك ذرية طيبة زكريا جاوبه إرجع إنك سميع الدعاء fún ìlú náà nílò ọmọ báyìí. Ọlọ́run ti gbọ́ Fànàdà Olùmọ̀lá ìtàkùn àwọn ọkọ̀ nínú ìlú ìpàdé mẹ́rin náà. Àwọn mọ̀láìkà pé wọ́n wọ ọ́nà ìgbẹ́ni ti ti rọ orí orí lọ́nà ìbà. Orí ọmọ ìbà. Ànàwọ́ Yorùbá ṣe ó jáde yáyá. Ọlọ́run ni ó bí ọmọ yáyá mi kọ́ ní wọ̀nyẹn. أن الله يبشرك بيحيى مصدقا بكلمة من الله يحيى مصدقا بكلمة مصدقا بكلمة من الله وسيدا وحصورا ọ̀tẹ́yìndà ọ̀tẹ́yìndà bá ń sọ yìí ọ̀dọ́ ló dúró ọ̀tẹ́yìndà wà àtúwà wà àtúwà kò ní ṣe ọlọ́dún yìí. mo wá ní oṣù ẹ̀dùn ẹ̀kọ́ tí wọ́n fẹ́ lọ. wọ́n máa ń parí ọ̀rọ̀ bàbá dáyé pàdé. wọ́n parí ẹ̀dùn ìwọ́ tí wọ́n sá ti bẹ̀rẹ̀ látòrí mọ̀mọ́ rẹ̀ wà á ṣe ìrìn wọ́n ń gbọ́ náà lọ́sọ̀ọ́ أبعد ما بين المسجد والمسجد وأدل نريد أني في صوم يقول الله يا الله أي مرام يمني الله يا سو يحيى الله وزقوي ونبيا وحصورا وحصورا ونبيا ومن الصالح قال أن ما طبعا قفون مهم قال يا نور إنه ليس من أهلك إنه عمل غير صالح ولا تسألني ما ليس لك به ثم تنتهي kí ló ń tọ́jú ti yọ fún gbogbo náà sọ pé wà á ta ákàmù àti ìwọlù ìjọ dájú láti sálẹ̀ máa lè sọ̀rọ̀ sọ̀rọ̀ ẹ̀yìn àìzù ka á ń tẹ̀kú na mí lọ́ọ́ já ìlú ó wọ́n bí sọ̀rọ̀ ọ̀ká lọ́ka ń sọ̀rọ̀ ẹ̀rọ ànábì ẹ̀rọ kí ló sọ̀rọ̀ قال رب إني أعوذ بك أن أسألك ما ليس لي به ọlọ́run ìfi ọwọ́ sọ̀ra ní kí n sọ tó jọ ọ́lẹ̀. wàá yẹn láti tẹ̀sí ọ̀rẹ́ wọ́n tẹ̀rọ fáwọn mi. làákùn nínú ẹ̀rọ ní ojú ẹ̀sẹ̀ nínú wọn yà á àti ìṣèkìlì ọ̀gbìn àti ìṣèkìlì. <laughs> ó ilẹ̀ rí pé tí náfìlà bá ń bọ̀ ẹ̀ má padà lọ́ṣẹ́ ọlọ́mọ ẹ̀kọ́ ṣe é wàhásúrọ̀ wọn àti yamina sọ̀rọ̀ kábọ̀mí ilé má yẹ lórí ọ̀nà ìgbà àjọ àjọ àmọ́ wà ní wà. ó wá kan sọ̀rọ̀ yẹn sọ̀rọ̀ àti sọ̀rọ̀ àti wọn الملائكة يا مريم إن الله يبشرك بكلمة منه مسلم المسيح ọbẹ̀ ya mọ́ríyàmù iná lọ́nà ọ̀fà ti wà lọ́nà àrọ̀ ti wà ya mọ́ríyàmù ẹ̀lmọ̀táwọn nígbà alágbọ̀mọ́ tún nígbà sílẹ̀ ya mọ́ríyàmù ìtẹ̀kùrí wọ́n yà iná lọ́nà iná lọ́nà sọ́fà ti ní gbogbo àwọn obìnrin ọlọ́run wàtọ̀ àárọ̀ ó fi rí sọ́rẹ̀. Torí ẹ̀ gbogbo ẹgbẹ́ ti dìnnà ọlọ́run fi rí fáì. Gbogbo ẹgbẹ́ ti dìnnà ọlọ́run fi rí fáì. Gbogbo yóò tẹ̀sẹ̀ fi pàwọ́dà fi rí ara rẹ̀. Láwọn ẹni gbọ́dọ̀ sí náà. Because wọ́n ní kí ló ní tí wọ́n ti ọlọ́run ṣe lò ó sí ìtúsọ́nù tí ó tààrí ìdílé tó ṣe lò ó wọ́n وما هي بنفسه بنفسه يقولون ابنة عمران التي أحسنت فرجها أحسنت فرجها àti mọ́ríàm ìbìnàta imran imran ni bàbá bàbá bàbá mọ́ríàm àti bàbá mọ́ríàm àti bàbá rẹ̀ gángan imran alẹ́bí àtọ̀rọ̀ sọ̀jà àwọn afárá wa sọ fún wa yìí pé àtọ̀rọ̀ sọ̀jà ni pé àfihàn ha ó ṣọ́ abẹ́rẹ́ nínú halal wal àti tó jẹ́ halal kò ní wọlé. إن الله اصطفاك وطهرك واصطفاك على نساء العالمين تلقون أنصار الله ويوسف أبو طالب أولي طالب ومن يتوالى ذلك ولو السلفيات سواء يقول إن شاء الله عاصر kíso fún wọn àti rí ní ìjọ ń jọ ìṣàlọ. obìnrin ni wọ́n ṣùgbọ́n ẹwà ń gbà tọ́lọ́ fẹ́ sọ nípa tiwa lójú ọ̀rọ̀ tí wọ́n kú ẹ̀mọ̀bìnrin ọ̀rọ̀ lọ́mọdúnrún àkọ́jà ń bá ẹ̀mọ̀bìnrin ọ̀rọ̀ alẹ́rìnà òun fi tọ́lá sí i kọ́ ṣe òun wàlẹ́rìnà òun ní aláàlá alẹ́rìnà òun á ní àwọn ní furujihim hafizun ọlọ́ ní ẹ̀rọ láwọn tí wọ́n ṣọ àbẹ̀wò wọ́n ní kíní tó délé ṣé gbúdù báwa. lè anana nà fọ́jú ha mìíràn fà èèwọ̀ làwọn ń sọ fún wọn lè jẹ́ àlọ́ ha Ah, wọ́n ṣọ́rọ̀ ní pé ah, ara ò láìláì nílá àlá àzọ́ àjẹ́ lórí àwọn ìyàwó rẹ̀ àwọn máa málàkà àyè máa lọ àbáwọn ẹrú wọn fa ìnà òun lórí wọn lórí àní mú wọn lórí òní bí ẹ̀rẹ́ àmọ́ ní bí sàrọ́ àrọ́ aláàbí sàbáwò láà ẹ̀ka owó náà ààbí ẹwà tẹ̀ nǹkan ní ìyàwó tẹ̀ ní sàbá yìí ó ti ti dé. ok ọlọ́wọ́n sọ̀rọ̀ ولكن الله اصطفاك وطهرك واصطفاك على نساء العالمين يا مريم اقنتي لربك واسجدي واركعي مع الركعين ارجوك الكبير هذا تعبوا وين يا مريم اقنتي لربك واسجدي واركعي مع الركعين اعتمد الى ملك ولله الشيخ يا ملك ولله ثم جاء النبي وقال القنوت يا مريم قنوتي يا ربك واسجدي ولكن فلان طلب التلفون واركعي مع الراكعين ذلك من انباء الغيب نوحيه اليه انا اللي رب العالمين انا كنت في الطعام وكان يقول انباء الغيب ọ̀hìn àtàkùn wọn mọ̀. tí o ti yá nàbí wa yìí pé àtọ́lọ́wọ́ ti yẹn lórí yà á mọ ẹ̀rọ kò ló bí ìrẹ̀rọ bí kí wọ́n jó bí wọ́n káyé ní wọn àrọ́ tiẹ̀. láàrin tàbí tàǹbá ìlú báyìí nù ìhì lẹ́yìn. ọ̀rọ̀ tó ń tẹ̀lé lẹ́yìn ìdí kún àkọlá wọn ayé wọn yẹ kí ni mariam wọn máa kó tẹ̀lé lẹ́yìn ìdí ẹ̀ إذ قالت الملائكة يا مريم إن الله يبشرك بكلمة منه اسمه المسيح عيسى بن مريم وجيها في الدنيا والآخرة ومن المقرب كتبي ومن المقرب So ìwọ fúnra lára rẹ̀ ó mọ́sílá máa wù mí ṣe mọ́sítọ́pù lọ ṣe mọ́sílá bá ti ń wọ̀ ṣe tó bá ti rí pé mọ́sílá ti ń wọ̀ ṣe mọ́ mí tẹ́rẹ lọ ṣe tó bá ti wá wù ọ ṣe wọ́n ni kò lọ ṣe tí mọ́sílá bá ti ń wù yẹn ṣe kí lá ṣe kò lọ ṣe ó lè jẹ́ zikiri náà ló kàn wá sí ẹlẹ́mìí make sure ṣe zikiri kan wù mí àmọ́ tẹ́kàn mọ́ sàdédé gún yàn báyìí láìṣe kankan èyí kí wọn tẹ́lẹ̀ òyí sàdédé yàn náfìlà tẹ́lẹ̀ àkókan lè sàdédé mọ́ wọ́ bá wọn wọ́n tó di pé wọn sàdédé wọ̀ ìwọ fún ara rẹ̀ ó ti máa sàdédé kí ẹni náfìlà ọmọ sàdédé wù kí ni ó bẹ̀rẹ̀ rẹ̀ yóò sàdédé kí ẹgbẹ́ kan ń tàdédé wù mí ayẹ́kọ̀ọ́ kí wọ́n ń tàdédé láwùlà ànáhù káàná pọ́tíkàn ẹ̀rí ẹ̀fẹ́ nìyẹn lọ́lábì sàfí bákan yìí ìlàyọ̀ mi ìlú àkú tó fún délé nǹkan zikrullah ìrántí ọlọ́run tí ò lè sílẹ̀ mi wà á di òkú instantly mo bá a ká á di òkú bá kára tí ìbá tó ràn tọ́lọ. ìrántí ọlọ́run oríṣiríṣi ni o èyí tí wọ́n tutù ẹ̀mí lè tó pọ̀ dáadáa. اللهم اجعل في قلبي لا تقطعك حديث اللهم اجعل في قلبي نورا ni mo tún ti ní òòrùn sí dáadáa pé àyẹn ah, ti lọ́wọ́ lọ́mọ lọ́mọ sáfẹ́ wọ́n sọ lọ́mọ ìjẹ́ pé kọ́lù iná ọ̀rọ̀ òfin ìlísà ni ẹ̀nà وفي قلبي نوره وعن يميني نوره وعن شمالي نوره ومن فوقي نوره ومن تحتي نوره وأتيني نوره نور القلب نور اللسان نور اليمين نور الشمال نور الأمام نور الوراء نور الفوق نور الثاني أين بقي لم يبقى اللهم اجعل في قلبي نورا في لسانه نورا في أمامه نورا في خلفه عن يمينه نورا التلاعيب ما يطيق وتبقى سلسين دي ألفاظ ما تريد وآيات ويشريش تواصل كما تقاصل ينتوى أنه حسن مسلمين كان في الترتيب وتبقى أولي ó tún lè tẹ̀ ní pé mo ní kọ́kọ́ ju àná kò sí pọ́blẹ́mù kí n ju wàhálà sí òní pọ́blẹ́mù sáàkó gbogbo àwọn jìhádì yìí kò pé subhanallah alhamdulillahi rabbil alamin. nígbà kan láyé àwọn sálàbù tẹ́lẹ̀ mi ò bá mọ̀ ju àdéhùn ilẹ̀ oṣù ìrọ̀lẹ́ ìnífílẹ̀ náà àwọn ìnífílẹ̀ náà náà ah, ti ní tẹ́lẹ̀ náà máa ṣe. ìmọ̀ ti pa ọlọ́dọ̀ tí wa kò sí bẹ̀rẹ̀ náà kò sí lílò ẹ̀rú ibà wa gan pé ìtàlù àkàrùn ta adélé nìyí ìmá fẹ́ mọ̀ ṣe tẹ́sì fún wa. Lóbi àṣà òta bá ìfẹ́ wọṣọ bá a ṣe mékè sínkù tó lọ́ra rẹ̀ hàn. Ètò màkàtà àwọn ti tàbá jẹun tán tí a máa ń ṣe. Alhamdulillahi lẹ́bi àpò àná ni hàdà. Wọ́rọ̀ zakọ ní ìyìn ní lóye ẹ̀fọ́n lè ní ìyẹn wàrà wà. Ìtàn kan yọ àpò àmà nítorí kàtà ni. Kàlá! Òfẹ́ wọ̀ṣọ̀ alhamdulillahi lẹ́bi kàtà ni hàdà warzaqani ìrẹ̀ hawla minni wala quwwa ó mọ̀ sórí egbé akọ́mà tẹnu mọ́ alhamdulillah alladhi kàtàní ó tàn kàtàní kódà òtún lè wọ́n fi kàtàní kó wá bí ọdún láwọn ẹ̀kọ́ rẹ̀ kó wá fi náà ní kàtàní kàtàní ni wọ́n pè wọ́n wí kàtàní ara tó tó bá rántí kàtà sí kàtàlí asámọ kàtàlí nínú yorùbá àrí ló ṣe ń pa ọ́ lẹ́rìn ọlọ́jáwọ́ ìjẹ́lọ pẹ̀lú ẹ̀ ẹ́ because ẹni how kásá ìra àwọn níbẹ̀ gbèsè kàtàlí ló gbé ẹni jùlọ rẹ̀ no problem alhamdulilah kò sí bá dé bẹ́ẹ̀ find a short cut for yourself to Jannah find a short cut for yourself to Jannah fúnra rẹ̀ máa wo sọ́ọ̀tì ọ̀tọ̀ nígbà èyí nígbà. àwọn sọ̀hábà náà wọ́n ti bẹ́ẹ̀ wọ́n ti bẹ́ẹ̀ ààrẹ tó wá bá lè sọ̀rọ̀ lọ́wọ́ ìgbà ó ní nínú ṣàrọ̀ àdì kò ní kásọ̀rọ̀ níbi kásílì kásílì kásílì pọ̀ máa sọ bàrà ìfẹ́ ẹ̀ ó fẹ́ ṣiṣẹ́ nìyẹn àdúgbò sọ bàrà ìfẹ́ àdúgbò sọ pé òdìgbò sọlọ́lá àríwá àríwá sọlá ẹ alhamdulilayi lè kàkà ní ààrà warzuqni min ghairi hawla min bó ti sẹ́ńtù tó yẹ kò ní sọ. kìtàbù làkàrí o gbọ́dọ̀ ká tán tó ṣe wà ẹ́ subhanallah kí èèyàn mọ̀ di ẹni rí. ìpínjà mọ pẹ́ lórí kíra nìyẹn o ká ń lò ó ìpínjà mọ pẹ́ lórí kíra nìyẹn ká ń lò ó because ìwùdàbí wọn rẹ alẹ́ kan tó pọ̀ lẹ́yìn ìtàgbọ̀n kalọ̀. òṣàǹfààní tó tasdiqan amaka bi uslubi tarbawi we are nurturing ourselves afẹ́ nurture ni yẹ ọ̀láyìn alálọ́ọ̀kọ́lẹ́ àkàrà fìkà adúntà káì ọlọ́njẹ́ àrímúlò ọlọ́njẹ́ àrímúlò alimami Nawawi nínú kitabu laka wọn ní kitabu laka al-adhan wal-iqama báàbù fadilatul adhan وروينا عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لو يعلم الناس ما في النداء والصف الاول ثم لم يجد الا يستهن عليه لاستهم اتقاليك تتماري yóò yẹ ká máa tètè dé mọ́sáàsì làkọ́kọ́ ẹ̀ àwa kò sí ibn abdulbar títí kò sí àfà tó yapa ẹnu wípé sísáájú dé mọ́sáàsì ó lóore bí wúwà ní sáfàlà ọ̀pọ̀lọ́ kéèyàn tètè dé mọ́sáàsì olórí ibi tí yóò bá sáfù alákọ̀ọ́kọ́ lọ. ìkódà kó dèsè dé mọ́sáájú kó mọ̀ wá jẹ́ ó bá sáfù alákọ̀ọ́kọ́ olórí ibi tó kó sí ọba alákọ̀ọ́kọ́ yẹn lọ. the animal moral that is that torí pé tí wọ́n fẹ́ bí òun náà ní pé ní àìbùkú ilẹ̀ mọ̀ kátètè dé mọ́sáláṣí ọ̀fìn mọ́sí kátètè dé mọ́sáláṣí ni wọ́n fẹ́ gangan wọ́n sọ pé nìdá kápẹ́ ọ̀ àwa sọ àǹfààní tí ń bẹ fún ìrùn pípé lọ́hàkọ̀rọ̀ ànábì tó wá ní ìdánú bí alẹ́sọ̀lá ti adébárò ṣetán sábà ti pinnu èso àmọ́ sá lọ wàláhùn bùrọ́tún hátàlá yẹsùn àtàbí ló wà ya iṣó kan tí ó dùn gbáwò bí ẹni pé kò ní gbọ́ pípé ìrún kankan ìsìláwì jẹ́ rẹ̀. olúwọba dẹ́dà subhanahu wa ta'ala ó sọ fún Iblis fún ní wa ma mana'aka an tasjuda id amartu nígbà tá ma mana'aka an tasjuda id amartu nígbà tá ní oṣù orí kan kí ló fi ọ́ ọlọ́run ẹni tó bá ní ìgbéra ọlọ́run ní kí n wà ìṣẹ́ wíjẹ́ ní èkì àìjẹ́ náà ṣe gbòòtú kí ẹ̀ka sọ pé kọ́ọ̀lá ẹ̀nà kẹ́rù mi. ìgbà náà forí kan rẹ̀ àmọ́ pé tóbi àmọ́ ẹ̀ńtọ́ ní àforí kan rẹ̀ ní àwájú ọ̀nà wọ́n lu ọlọ́run yẹn tó ṣe lé bí ọ̀rọ̀ tí kan náà wà fún ọlá ọ̀rẹ́ wọn dàpọ̀ ó ní ìgbéraga òfin bọ́lọ̀ sọ̀rẹ́ ò láì ìgbéraga ọ̀dẹ́ ẹ̀yìn bá fẹ́ bọ́lọ̀ ń sọ̀rọ̀ àwọn èèyàn tó tẹ̀yìn mọ́lẹ̀ gbọ́dọ̀ pọ̀ ìkíni gbogbo àlẹ́ mọ̀jẹ́ ká mọ sẹ́kọ̀ọ́ tẹ̀sí à ìdúró gbogbo àkọ́kí tù àtù lẹ́pẹ̀ ìyá àkọ́kí tù yẹ̀pẹ̀ ìdúró gbogbo àkọ́kí tù and the secretary general of international diplomacy in general. àwọn ẹni wọn máa wò pé yẹ̀pẹ̀ lásán ìkíni bí èèyàn ti ń sọ̀rọ̀ yìí tí tí ìrìn láti bá di ẹ̀kọ́ ẹgbẹ́ ẹ̀sìn sọ̀rọ̀ tó kàn sàwárẹ̀ ọ̀rọ̀ tó dáadẹ̀ èyí gbogbo ipò tó kí wà láyé ẹjọ́ ẹyẹ sísù ìdí tí tí tí yẹn bá padà jẹ́ títí ìjẹ̀pẹ́ tí yẹn ti jẹ̀pẹ́ ní wọ́n kàn pákéjì ẹ bá ní wọ́n jẹ́ sí ọkàn ọ̀yẹ́ pẹ́ wọ́n kàn pákéjì ẹ ní yẹ̀pẹ́ lásán lásán tó gbọ́dọ̀ wà bẹ́ẹ̀ so ṣetán ó sì sọ́wọ́ rọ̀ pé anà kẹ́lẹ́rọ mẹ́lú mẹ́mán ó tún gbọ́nà rẹ̀ sí rọ́kìn kọ̀lákọ́ta ní ìmọ̀ràn ó ah, sì jàdí kọ̀lákọ́ kọ̀lákọ́ ó ti fi tààtì ìsọ̀sọ́fúnṣọ́ láti ah, ah, ó mọ̀ ní ó dá nínú ìwọ́kọ̀ lápọ̀táwò mi ní tí òun ò jẹ́ nǹkan tó bá wọn. ẹ ò mọ bàbá rẹ ò mọ ìyá Ibrahim kò tẹ̀lé dákọ̀ bàbá rẹ fún kò ní bàbá rẹ Muhammad sallallahu alaihi wasallam ó tó kí n kí dojú gbọlẹ̀ ha ọmọ ànábì tí o bá ti síbà ń ta bàbá rẹ̀ àbúbá pé ẹ ẹ̀rẹ̀ ń ta bàbá rẹ̀ o lè láwọn ní first medical doctor in Ogun State ilé ọgbọ́n kan sọ̀kan ní o first doctor mẹ́ta wọ́n dùn ní Ogun State ní wàá ní wàá fẹ́ ba gbogbo ẹ̀yìn wàá ní wàá kánú mọ́ta sọ̀mù ń gbọ́ ẹnìyẹn náà tó kò tó kankan àwọn ni wọ́n kọ́kọ́ sọ èṣù nìyẹn ìdílé wa ṣe kí èṣù gbúgbà tí èṣù wà jù ó lè nìyẹn pépé dàda tata àwọn ó mọ tọ́ka sí àwọn ọlá bàbá wọn kí ni kí Fatima gbé tọrọ sí ìlú wa ṣe sábàbà rẹ sọlá ọdẹ ọlá yàrá bí ẹ bá lè tọ́ka sọ́lá rẹ̀ lápẹ́ kí Fatima ò ṣe kí ni kí Al-Hasan wal-Husayn tí ò rújú pé ẹ̀jẹ̀ àtọ́jú lélẹ̀ kí ni káwọn ẹ̀jẹ̀ kò rújú. Ànábì kí ikun alhassan yóò wá kí ìfẹ́ ní ìdodo náírà wá kí ìfẹ́ ní sọ́mọ́ máa rẹ̀ sọ́mọ́. Ìgbà tí Bilal fẹ́ kí ìfẹ́ Hassan ìbẹ̀rù náà ti kí ìfẹ́ níbi táwọn ìfẹ́ wọn kí ìfẹ́ ọmọ ẹ̀rì sọ́mọ́ máa wọ́n ní wal-mu'adhdhinūna atwalu n-nāsi a'nāqan yawm al-qiyāmah àwọn á tú àná kù yìí kí ni túmọ̀ àná àgbìnú àtúwàlú àrùn àkọ́ àwọn olórí wọn fi pọ̀ jù ọgbìn àkẹ́yà ìrùkọ́ ìgbàgbé وعن أبي سعيد الخدري رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لا Bùkáyì ní kòbìrì ní pé àdéhùn díẹ̀ ó ẹni wọ́n wá fún mi o. Ẹnì ní gbọ́ ibi tó mọ̀ á gbínú dé mọ́bíláàgù sọ́ọ̀tì yìí kò sẹ́ni tó gbọ́. jinnun wàlá ẹ̀ǹsọ̀n ó jẹ́ èèyàn àbálìjànú wàlá ṣe òun kódà ó jẹ́ igi àdókúta ìlà ṣẹ́yìndà láwùjọ máa fi àwọn à ìkànnì àwọn afọ àkànjọ ètùn bá tuntun tó lágbára nìyí wọ́n ní àtàwà ńlá ní ẹ̀sùnmá àásọ̀rí ha kódà kó mọ́ bọ̀ tán kó mọ́ bọ̀ tí wọ́n pè ẹwà wo ẹ̀rí tó jáde bẹ́ẹ̀ wípé títẹ́ tí ó mọ̀ ń pè bá pè tápè ní kò ní. kódà tó jẹ́ pé hamilton náà lè ẹ̀ka ń gbọ́ ó ti dọ̀rọ̀ yẹn lẹ́yìn ìyẹn sábà pé òun ni wọ́n pè ó ti dọ̀rọ̀ yẹn lẹ́yìn lórí kẹ́yìn wọ́n fájú. lè anna asla fi dáàlì kan lè ẹ̀ẹ́ láàrú kan jẹ́ ká mọ̀ pásítọ̀ òun tó gẹ́gẹ́ ní anna huwa al-asl walakin al أن يؤذن من يحسن الفاظ إن تدعي لك أن ثم أقول لك ولكن أريد أقول torí pé tí ò ní làkà ìdán wọn gbọ́ lọ́kọ́lọ́kọ́ àmì ìrìn gbọ́dọ̀ ọmọ dọ́dọ̀ ìgbọ̀nà ilé lórí náà ni ẹ̀ wọ́n àhàdí tó fi fọdúlé yìí kẹfẹ́ rọ̀ àwọn àhábì tí ń sọ̀rọ̀ àǹfààní ká máa ń pèrún wọn pọ̀ gan jìdà ọ̀kọ̀tọ́lọ́fà àfáàbùnà fil adhan wal iqama nínú mazhabu shafi'i tó jẹ́ mazhabu mọ́mọ́ abu mazhabu al-imam abi zakariya yahya bin sharaf an-nawawi rahimahullah ya wa wípé nínú kéèyàn jẹ́ ìmáàmù àti kó jẹ́ mọ̀ á dín ìwọ́n lórí jù ìmáàmù àti mu'azzin ayyuma afdal ala arba'ati awju'in ọ̀nà mẹ́rin lọ́rọ̀ tí wọ́n nìkan pín sí al-asahu anna al-adhana afdal èyí tí mọ́mù náà ti tẹ̀lé wẹ̀ ń bí ní wípé wọ́n sọ nǹkan nínú bó tíra wọn ní èyí tí gẹ́gẹ́ bá wọn fàṣẹ sọ wípé wọ́n sọ nǹkan ní wípé nínú al-majmu'a wọn gbàgbọ́ tẹ́lẹ̀ láti síwájú ìrùkọ́ tẹ́lẹ̀ ìdàkọ́kàn yìí. sọ́yìn wípé kíyàn jẹ́ mọ́ adínú olórí kó jẹ́ ìmọ̀ràn ní because imam tẹ́sì tiẹ̀ ti pọ̀ jù láti wà jẹ́nà wọ́n ìsábà ti akáwọn kọlá fún wa bí kìí jẹ́ ń bẹ̀ láyé ń tẹ̀sí ìdárí ti àwọn imam náà ni wọ́n jẹ́ ogun ẹ̀ onítò ní bọ́ọ̀sì bíbà bọ́ọ̀sì bíbà àwọn ikọ̀ bọ́ọ̀sì bíbà kí ló jẹ́ sùn lánàá àwa imam gbọ́dọ̀ sọ̀rọ̀ kí ló jẹ́ sùn lánàá òun ká lòlò yàrá ni akáwọn kọlá ọlọ́jẹ́ pẹ́ fún wa ẹ̀lànà oúnjẹ kínní kan ní fàáyìfàáyì lọ́sílà ìyẹn jẹ́nu rẹ̀ náà àmọ́ mọ́ abínú àwọn èyí kàkú tí ládàrí ti pé láì tẹ̀ náà tí wọ́n ní mọ́ abínú àwọn kan sọ pé kí ọjẹ́ mọ́ abínú olóore jù jẹ́ ìmọ̀ náà àwọn kan ní ara ọ kí yẹn jẹ́ ìmọ̀ yóò lóore jù náà káà nàbí sọlọ́lá ẹ̀fọ́ ìmáàmà وكان أبو بكر إماما وكان عمر إماما وكان عثمان إماما لو كان التعظيم خيرا من ذلك نختار التعظيم على إمام آه ما هو لدادي أما تصلى وقوين أما جرد فما بحديث جاء في الترمذي وين كنا جمع هذين لدادي أن النبي صلى الله عليه وسلم قد أذن أنا جيت يقول عليه إيه؟ سبحان الله Ànábì pé ẹ̀rọ olóko ẹ̀rọ ẹ̀rọ ìlú ọmọ kiri bìbí ayé ọlọ́ọ̀dọ́ ara six four three four ọlọ́run. pé ẹ̀rọ sallallahu Wọ́n ní òkè tánà ní ẹ̀rọ kí ó sọ níbi anna sọ pé àlọ́ pé Muhammad. Àwọn náà sọ gẹ́gẹ́ àti mọ̀ pé fásitì ọ̀ṣáwò ṣọ́dọ̀ aláìláha ìlúlọ́ wàhdáwò láṣẹ̀rí tàbí sí aṣáàdù ánì lòun sọ ni àbí anna muhammada rasulullah tálólẹ́rì àti sọ ní kíláàsì ìwò lànàbí ìsọ́lẹ̀ aṣáàdù anna muhammada rasulullah akhrajahu al-bukhari min hadith wà lórí mẹ́mbà ìjọ kàtàmà akhrajahu al-bukhari wọ́n jókòó orí mẹ́bà tí èèyàn máa ń sálámà bí yàrá dé masalasi ṣúnà ní o bá ti sínú o bí o bá wá sálámà kọ́ọ̀là bí kọ́ọ̀mùn wà kọ́ọ̀lù báyìí fún àmì tó dájú kí ni àtẹ̀sí yàtọ̀ fàádà fún òfin rẹ̀ ní apá àná rẹ̀ la níta tó yíwa bẹ́ẹ̀ kí máa mọ̀lé kó ní asàlámù alaykum àwọn sáà Usman rọ́jọ́ làwọn alaykum bí sunnati وسنة الخلفاء الراشدين المهديين من بعد عبدوا عليها بالنواجذ طيب طبعا انتو سلام على وفي ليبي بعد ليبي Muawiya wá jókòó lórí mímbà wọn wá ń pè ọ́n lẹ́yìn ìgbà tó sálámà bá. Allahu akbar, Allahu akbar, wal yaruddu àwọn yẹ̀kúrú kàmá yẹ̀kúrú mọ́àdùn mọ́àwíyà náà wá ń sọ tí mọ́àdùn sọ tó túnmọ̀ sí pé tí máa bá jókòó lórí mẹ́bà sábà ń pè wọn náà ṣe kí ni ó lè jẹ́ agbọ́ ó sì lè mọ́ jẹ́ agbọ́ nínú ìwáyà ẹ̀ lè jẹ́ kan gbọ́ ni. ashhadu an ilaha illallah ìgbà kan wá débẹ̀ yẹn mọ́àwíyà wá ní wà á àtẹ̀mí náà wà fi lágbé ashhadu an la ilaha illallah ó gbàtó parí gbogbo tó máa ń ṣe tó ń gbà lọ wọn á bíi pé à kí ló dé tó ń sọ bẹ́ẹ̀ yẹn kàdárí kàtàní tó rọ̀ sí lọ́láhì sọ́nàmà gbogbo olùrànlọ́wọ́ àti tẹ̀rí pé ànábì náà máa ń sọ àṣàdù anna muhammadu rasulullah. tó yọ àjọmọ́ àti pé ìmọ̀ mo yóò ṣe kí ni yóò máa sọ tí wọn á dé nínú àbá ń sọ tó bá jókòó sórí mẹ́mbàrà kó tó dìde wọ́n kí ni wájú sáré wípé wùmá sàwà wọn àti mọ agbínú àti máàmù bákan náà ládàá wọn apá kan sọ bẹ́ẹ̀ nínú ṣàfihàn ẹlẹ́kẹrin ìnà àlìmà mìnàfì ní kìyàmà bí òkú ìmáàmà tó bá ilé ìmọ̀ pé gbogbo ẹ̀tọ́ ìjẹ́ ìmáàmù òun lè satisfy ẹ̀ wàtẹ́jìmọ̀ àfisọ̀ láhàá gbogbo tí ẹ̀sùn ẹ̀jẹ̀ ìmọ̀ ló ní ẹni tí ìmọ̀ náàrù fárùgbòn alẹ́kìfàyà kí mo pèjọ náà àbíká pé ní alẹ́fọ́gbòn kìfà ìjù ẹjá sọ bẹ́ẹ̀ o kéèyàn jẹ kéèyàn mọ̀ náàrù àmọ́ bá bá ti yẹ̀yẹ̀ ní ìmọ̀ọ́mù fárùgbòn àyìn àyìn dandan tó lọ kọ́ lọ́wọ́ gba ìṣẹ̀ ìgbà bọ̀ bá kọ́ o láàzìm ní gbogbo ẹgbẹ́ bá ti yàn ní màmú kọlọkọlọrọ láàzìm ó ti di fọ́ọ̀dù àì láàzìm ní kọlọkọlọrọ kọlọkọ ọ̀bí alamu kọ̀wáyé náàwí kọ̀wáyé asọ̀rọ̀ wọ́n balagọ̀ kúkúmà kúkúmà yóò kọ́ balagọ̀ yẹn àmì torí pé èdè lágbọ́wá tí kọ́ ti dùn ọ̀yàn fún yíṣọ́ ọ̀rọ̀ yẹn kọ́ ọ̀wá sásìkò kí ọ̀gá gbọ́ bọ́ta àmọ́ wọ́n jẹ́ wọn mú wọn náà jẹ́ wọn mú lágbólé wa pé ẹ lọ béèrè nílé orúkọ lò àbí mọ́tẹ́jì wọ́n ní sọ́wọ́n mọ́tẹ́jì ní oníbẹ̀rẹ̀ ẹ̀wọ́n jẹ́ mọ́mú oníbẹ̀rẹ̀ ẹ̀bọ́ sí ìlà. ó yẹ ẹsẹ̀ ìrọ́bù ahlan wa sahlan wa marhaban bikum. wọ́n ní ahlan mansubun ala azọ̀rọ̀fíà wọ́n ní subhanallah ọ̀rọ̀ wọn. ó nínú hàn àlíyàn wọ́n ní òkè. Okay wọ́n sáàlá omi sáàlá ni ẹgbẹ́ gbogbo gbogbo sí pé èyí lọ kọ́ lára wa tó bá ti jẹ mọ́ọ̀mù láàzì ní kí ni lọ kọ́ lára wa tó yẹ wa tó bá ti jẹ mọ́ọ̀mù kí lọ kọ́ lára wa láàzì so wọ́n rí pé èyí ní mo jà sí gaba yẹn ẹ̀yẹ́ ti pé ah kọ̀ǹtẹ̀ mi ní ìpọ̀ o láàzì àwọn kankan wà tí èyí ò lè ṣe mọ́tò yẹn tó bá ti jẹ mọ́ọ̀mù ẹ́ so èyí mọ̀ pé kìsọ́ọ̀lù àá èyí ó pe ẹni tí ó mọ kùránì ká dáadáa dandan tó bá jẹ mọ́mù ó gbọ́dọ̀ mọ kùránì ká dandan fàhíyà afdal ìmọ̀mù ló dáa jù lọ́nà wà ilá wà tẹ̀rìjìrì ìndànà sunnatun káfíṣe sáńpé ní àtẹ̀rìjìrì ìndànà sunna kí ni dọ́là ẹja máa sọ bẹ́ẹ̀ yẹn náà ìyẹn kan àwọn afáàjọ máa sọ bá ìdájọ́ nọ́ṣù dọ́là ẹlẹ́gbẹ̀ẹ́ ìwé nọ́ṣù dọ́là ìyẹn ká máa nọ́ṣù bẹ́ẹ̀ náà ni ká máa pè é ká pé الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله وهو في الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله أشهد أن محمدا أشهد حي على الصلاة fẹ́tẹ́lẹ́ tó tọ̀rọ̀ bẹ́ẹ̀ rí ẹ́ ilé náà pè ní kíni o àtẹ̀rìjíìrù àtẹ̀rìjíìrù fìlúgà àmọ́ kọ́lá sọ ibùn ìsáyẹ̀ làárọ̀ nítorí pé tẹ̀rìjíìrù ni sọ́ọ̀tì fi kẹ̀rọ àti àdáyé ترجيد الصوت في قراءة الأذان أو بناء أو غير ذلك مما يترك yutarakkamu bihi mimma yutarakkamu bihi mimma yutarakkamu bihi ìdánkò ní ini onítẹ̀jí bí sọ́ọ̀ tí ó tún kan kà padà bí a ní àdánù ní àbí bí orin àbí tó yàtọ̀ sílẹ̀ wọn ń pè ní kí ni ó àtẹ̀jí ẹ̀ àmọ́ lọ́dọ̀ àwọn àfáwọn orí kékeré wọ́n máa wọ́n ní wà á ń yí fídọ̀l mọ́ádínù sọ́ọ̀tàrú àwọn àyẹ́ fọ́dọ̀ almọ́ádínù sọ́ọ̀tàrú kí ẹni tí ń pèrún kó rọra mú rẹ̀ wálẹ̀ bí ṣàhádà fẹ́yìn máa ìsìnáì alhábìrì kó fẹ́ pé aláhàpàlọ́ الله اكبر الله لا إله إلا الله أبي الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أبي أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أذكر رسول الله قلنا أقول أشهد أن لا إله إلا الله أشهد أن هو رسول الله حقه وتشي ترجع قولي أشهد أن لا إله إلا الله سكي يا أخي أشهد أن لا إله إلا الله أشهد أن لا يفرق بين شهادتين طيب لا يفرق بين شهادتين بعد شهادتين kò méjèèjì papọ̀ ní bá ń pè ní àtẹ̀jẹ́ òye ọ̀ ṣùgbọ́n ó ní kọ̀ǹdíṣàn mi láti gbọ́ yé máa ismail hadiri yóò wá jẹ́ káwọn tó súnmọ́ ọmọ gbọ́ sábàbù àdìsí súnmọ́ yahudu fàyẹ́fà àtọ́ta òjijì máa ẹ̀wọ̀n gbọ́ mo ṣe fẹ́ pé o àtẹ̀jẹ́ á sọ pé Allahu akbar Allahu akbar kẹ́ẹ̀mẹ́rin lámọ́ṣẹ́ aláàbá àbẹ́gbẹ̀ jù ní ọ ogun mọ́sálà tàbí ti nẹ́sì ní ṣára kẹ́ẹ̀mẹ́rin lámọ́ṣẹ́ tẹ̀gbẹ̀ lórí òfin ní ọ̀bùkárí èyí jìnà lóyẹ káṣe bẹ́ẹ̀ ni Bukhari àwọn àfáàkùn ògbà tó tẹ̀gbẹ̀ wà lára adán àwọn kan gbà ní mo bá gẹ́gẹ́ bí Imam Ahmed nambal wà máa ń náà náà wà pé ká fi tẹ̀gbẹ̀ mo bá àwọn hànàfíà kan gbà yí pé mọ̀kìrú ní kò yẹ ká tẹ̀ mọ́ sọ kí ni tẹ̀rìjì kí ni jẹ́ tẹ̀rìjì àtọ̀tí jẹ́ tẹ̀rìjì fún wa wọ́n wá ní tẹ̀rìjì yìí o lóòótọ́ làwọn ti kọ́ sùmẹ́yìn bí nù sùmẹ́yìn bọ́n ọ̀mẹ́yìn láti jẹ́ bẹ́ẹ̀ àbú mahajúwa àbú mubarak bàbá tó ń ṣe èkìtì. bá ṣe bẹ́ẹ̀ wọ́n sọ ní bíbá ẹni tó kí ni sunna wọ́n ni wàtẹ̀jì rẹ̀ ń dáná ẹnìkan kan ò bá mi sọ̀rọ̀ wàtẹ̀jì rẹ̀ ń dáná sunna kí jẹ́ tẹ̀jì rẹ̀ òun náà ni àyè yọ̀ọ̀sìdọ́ المؤذن صوته بالشهادتين مع إسماعيل الحاضرين ثم يعود فيرفع صوته بهما صيغة ترجمة عند من عند عند الإمام النووي قول عند الشافعية وتفقي عندنا تفقي عندنا لدى الشافعية كل قاسي ترجمة كل دجرة سنة قبل طريقة بقى débi páwọn kan sọ pé lá àdán ni máa ń lọ yọrọ jìyà ẹni tó wà lóṣèlú jẹ́ kò tẹ̀lé yàn kò ní àdán ọ̀rọ̀ ilé ìsìnkọ̀ jù because ó takò àdéhùn abdullahi zayn àdéhùn aláàtìmọ́rùlá ó takò tó ká tó dúró sí bíbá yẹn wà tẹ̀rẹ̀bí rẹ̀ ń dáná sọ́nà kí wọ́n ń jẹ́ tẹ̀rẹ̀bí rẹ̀ Allahu akbar Allahu akbar ẹgbẹ́ ni làwọn ló kọ́mọ̀ lọ́dọ̀ tí wà ìṣù mẹ́rin ẹni máa pè tí òun di nẹ́sì tó bá di nẹ́sì ǹjẹ́ kápẹ́ lágùn mẹ́rin ló kọ̀ rẹ̀ tì àbí kí ni méjì ìsálàfù fi ìdàrí nàbà àléyìn ibn hajar alátẹ̀bú ibi imam bukhari rahimahullah ètí mo kífi yìí ẹ̀mí jìnnà ni aṣọ allah lọ́dọ̀ tán àwọn mìíràn ẹ̀mí jí ẹ̀mẹ́ náà ní padà jẹ́ pé pé Allahu akbar Allahu akbar àní kí fárúkú láàrin méjèèjì àní jẹ́ ọ̀kan náà lákàtà tó yẹ wá Allahu akbar Allahu akbar so ẹ̀tọ́ wá fẹ́ ti tẹ̀rí díẹ̀ الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول أشهد أن لا إله إلا الله علي أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله أشهد أن لا إله إلا الله gbogbo ṣe ń yọra báwọn àti allah akbar allah akbar mẹ́rin àti méjì la máa ń ṣe àwọn àti àṣàdù ṣàdàpáàrì inú àti gbọ́dọ̀ sí ṣàdàpáàrì aláwọ̀kọ́ ṣàdà aláwọ̀kọ́ ṣẹ́lọ́lá ilẹ̀ ìrọ̀lá ṣẹ́lọ́lá ìrọ̀lá àwọn agbóhùn sókè àti agbóhùn wálẹ̀ pé ṣẹ́lọ́ rọ́ṣùlá sọ́ra ṣẹ́lọ́lá ilẹ̀ láyé fọ́bí kò bẹ́ iná الشهادتين أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله ashhadu anna muhammadan rasulullah kí ló kàlẹ́ rẹ̀ ashhadu kíkẹ́ wàá gbóhùn sókè àwọn àtà súnmọ́ nìkan láà gbọ́ yẹn kì í ti gbogbo ìgbà ló yẹ ká máa ṣe o tó yẹ wa à ń ṣe òkú wà pàmí sí bù ilẹ̀ rí ẹ̀ alimam al-bukhari omose oreiru ṣùgbọ́n ìwáyé ètò rẹ̀ sọ yìí àgbódáwòdì gbà wá tí wọ́n mọ̀ náà sáré àdéhùn àbú mahadura wọ́n lè kọ́rọ̀ jìnnà ajáde ní mọ́kà aljumai kúrọ̀ṣì ni wọ́n à ń lọ sí Madina báàdà gbọ́dọ̀ tó ṣọlẹ́yìn nígbà táwọn ibi jẹgun ṣọlẹ́yìn tán àwọn ànábi sọ̀rọ̀ wà lọ́sọ̀ ó ní la bá gbé kí wọ́n pè wọ́n àwọn bá fi wọ́n ṣe ẹ̀yẹ wọ́n pọ̀ ana aṣírò aṣárọ̀ èmi lẹ́nu kẹwàá àwọn mẹ́wàá làwọn ọmọ lóye mi tí wọ́n máa ń jẹ níbi ìwọ̀n ìmọ̀ abẹ́ lọ tó fi di ayé mọ́ mùsáàdì that's about seven hundred years àwọn wá kọ ọmọ wọn ní àdán ọmọ wọn náà kọ wọn ní ó kọ ọmọ wọn ní àdán ọmọ wọn jẹ́ Abdul Malik ọmọ wọn jẹ́ Abdul Aziz ọmọ bẹ́ẹ̀ títí tó lórí ìmọ̀mù záàdì seven hundred years wọ́n á jẹun làwọn máa ń jẹ àlejò wa gbọ́ tí wọ́n pè ń á àlejò wa ní ẹnìkan wà náà ti pè ohun rẹ̀ dùn àwọn gbọ́ ẹ̀wù bá nínú ìpè àwọn yàtọ̀ sí i fanadani jula rọjula anagba ni kẹ́ni kọ̀ọ̀kan wọ́n máa pẹ̀rù wàá na àfihàn èyí wọ́n á pẹ̀rù kan yìí bí mo ṣe pẹ̀rù báyìí lọ́wọ́ ni á òun eléyìí ju ìmáàmù ni mo jà sí torí ọbẹ̀. As-salatu khayr wọ́n ní kò tó sọ lásán báyìí dáa àìhàlàpẹ́yì yóò sọ ìyẹn ló gbajúmọ̀ lọ́dọ̀ tiwa fàhàlàlá àdéhùn mo sọ lẹ́ẹ̀kan pàdé bíi pé irun nínú musnad imam ahmed òpèrún àmọ̀rọ̀ bíi ìyìn ànábì òpèrún rí sallallahu alaihi wasallam ànábì pa bìláàlì láṣẹ tó tó ṣe kí ni òpèrún ẹ̀yà dúró nílẹ̀ ìgbà insha Allah hada wa sallallahu wa sallam mariamu ẹni tó bá fẹ́ ẹ̀rọ bí tó fọ́ nìyí ipò kẹrin táwọn ẹ̀rọ lè dé bẹ́ẹ̀ àwọn tó lè bídì fún bẹ́ẹ̀ yẹn náà làwọn ànábì ọlọ́run ẹ̀ńtà bá máa wò ní Ibrahim àbí ọ̀gá láti sọ̀rọ̀ àwọn ànábì ọlọ́run ọ̀gá ní nàbí Ibrahim kọ̀lì ẹ̀kànjọ́ ń já nàbí ni o. sínú ọ̀wá wà. أشق له من اسمه ليذله وذل عرش محمود وهذا محمد صلى الله عليه وسلم tó tó máa pàánà bí ní ó fẹ́ yà láwọ Mariam wọ́n ní àbọ̀ ọkùnrin kẹ́kọ̀ọ́ súnmọ́ láìpẹ́ yóò yáwó ní pé tí wọ́n bá kúrò lọ́wọ́ tí wọ́n bá wà ní mọ́ṣáláṣí ìṣòro kúrò bẹ̀rẹ̀ pé tí wọ́n bá kúrò bẹ̀rẹ̀ ẹ máa fún un. ẹni tó bá jáde nínú mọ́ṣáláṣí ó yí wà ní ẹnìkan wá jáde lẹ́yìn ìgbà bá ti pè ọ́ sá wọ́n ní fáàmà ara àtọ̀ abàlọ̀ kọ̀ọ̀tì ẹni tó ṣe ànábì ó ṣe òpẹ́ṣẹ̀ rẹ̀. عصى الله بنص القرآن من عصى النبي من جاد أن تفعل الشعر ولا ìsọ̀lì ìlà bẹ́lẹ̀ wòlò yóò sàlù alákọ̀ọ́kọ́ kírun wọn ló lè jáde. torí tó tó wà lórí ìrùn gan lè kó mẹ́ bí ẹni. ìwé ẹni bẹ́yẹn Allahu ta'ala a'lam. رواه من Àdíjì ẹ̀dọ̀ ìfì ni Aslan, Agbẹ́dán ìdájí ti dọ̀ ìfì mọ̀, kódà kí ní òtí pé wọ́n fẹ́ mọ̀ ti náà. Àdídú. الصابر المطعم يصرفان عندما فيما كذلك ثم صلى وكان يعوده الثلاثة صلى الله عليه وسلم الله أعلم نعم لا question نعم láàzìm èyí tó pè tẹ́lẹ̀ yẹn kẹ́jìm ìrìn lárùn sáńpé ní àdán ní ìrìn kí ló wá sí tẹ́lẹ̀ yẹn ìrìn láàmù náà sí ìdókòlò alẹ́dẹ́kọ̀ọ́ wọ́n kú sọ́lá